الله والصلاة والسلام على رسوله المجتبى ada ọ̀sán ọ̀gá ọba tó ṣẹ̀dá gbogbo àbáńlá yìí pátá ajọ́ni bí ọ̀kan ṣoṣo lọ́lọ́run níbi dídá ìdá rírẹ ní títọ́jú ẹni ìpinnu dípò ìlọsíkúrò ọ̀kan ṣoṣo lọ́lọ́run níbi kámẹ́rà ìjọ ajọ́ni bí alẹ́ wà fún ṣáná ẹ̀rọ sọ̀rọ̀ ní ìṣòro òṣìṣẹ́ náà bá sì ní ẹ̀lú àlékún ìkẹ́ àtìjọ ọlọ́run ọlọ́pàá ti ṣe fún àlejò àmọ̀ṣọ́nà àtàwọn aláìsí ìlàtọ̀ àtúndà ọ̀fẹ́ fọlọ́run lọ fún rọ̀mọ̀dán ìlọ́dọ̀ yìí ìtọ́lọ̀ ní kọ́ bá wà láyé láyé lálà àyàrá àtúndà ọ̀fẹ́ bákan náà lórí ìkó òfin mẹ́rin òye èsì à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ṣùgbọ́n lábẹ́ lónìí èmi àtẹni tí ń gbóhùn lẹ́ẹ̀kan ọ̀làjọ́ ń gbé òsì láti wà níbí ọ̀dà ọkọ̀ náà pé ọlọ́run ti ní kó fún ìdínà kọ́ máa kásẹ̀ ńlẹ̀ ọlọ́run jẹ́ kó kásẹ̀ ńlẹ̀ yányá kó ọlá ìpínlẹ̀ yìí ọlọ́run èsì àdìsíkàrà mi bàbá kí àjọ kí wọn ìrànlọ́jọ náà nígbà tí àyẹ̀wò kí ni àwọn adájọ́ sí adájọ́ tó wà ní tẹ̀síbù wa ìgbà tí yàwó ìbẹ̀rẹ̀ mo ń sọ fún àbọ̀ àgbà náà pé níbo làwọn ti bẹ̀rẹ̀ ṣe lákọ̀ọ́rà yẹn ká ti bẹ̀rẹ̀ ní àbí ní ọwọ́ ọ̀kùnrin apàdà wá wò pé kí gbogbo wa ká na ìtura yẹ jíjù ánà kámìnà ọdá àjíbákọ́rà sí àjíbáṣe ìrìyà sórí báwọn lẹ́yìn àwọn sì ìpínlẹ̀ ní ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀la ti ṣe sí orí lákẹ́wò pé kábẹ̀rẹ̀ ní súrátù nàbáyé súrátù nàbáyé yẹ ánà yàtọ̀ sá àgbẹ̀yẹ wọ́n pè ní nàbáyé látàrí níbi àwọn àyà ìbẹ̀rẹ̀ súra yẹn. wáyà màkìyà tún ìlú mẹ́kà ìlànà bí wà sí súra yìí tó ti báyìí. sábà ń sọ nípa àsúrà àlùkùránìyà nípa àwọn súra náà àlùkùránì ọ̀nà méjì ní a pín sí kí máa kọjá màdàbíyà àti kọjá màkìyà gbogbo àyà gbogbo súra ètò lọ bá sọ̀kalẹ̀ fún àníbò wa Muhammad kó tó di pé yóò fi máka rẹ̀ sí Madina makiya ìyá máa kù ètò bá ti wípé lẹ́yìn tánà bí fi máka rẹ̀ tọ́lọ Madina lọ́lọ́run bá dẹ̀ sọ̀kalẹ̀ madaniya ni kódà kó ti pé máka lànàbì wà sí àáyà tàbí túrà tó sọ̀kalẹ̀ látòjúwe aya al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan ọjọ́ àràfà òní aya ìlọ́tọ̀ọ̀tà mọ́kànlá níbi wà sí tòótọ́ ṣùgbọ́n bí àràfà jìdíze àìbàtí adé màdínà gbogbo ètò rọ àníwò ààyè ibi tí aya àbí títúrà bá ti sọ̀kalẹ̀ ìbáwò ni pé nígbà táwọn ẹbí wà mọ́ká ni àbílẹ́yìn ìgbà tó kú òun mọ́ká tẹ́gbẹ́ ìgbà tó wà mọ́ká bá ní nàìjíríà ni tẹ́gbẹ́ ìgbà tó fi kú òun mọ́ká tó ti fi màdínà ṣe ibùgbé ṣùgbọ́n ọwọ́ wá sí mọ́ká pé wá ti ájì àgbọ̀nrọ́ra àmọ́ wá jagun ní àyà ń bá a ní wo ààyè tó ti sọ̀kalẹ̀ ìlú wo lànẹ́bì ń gbé lásìkò àti sọ̀kalẹ̀ ìyẹn súrátù nábà yìí nàìjíríà yìí àwọn àbá ka àwọn nǹkan kan sílẹ̀ léyìí tó ti pé a fi lè gbìyànjú sóyìnyà láàrin àwọn súrà èyí tó sọ̀kalẹ̀ ní mọ́kà àti tó sọ̀kalẹ̀ ní màdínà àwọn súrà tó bá sọ̀kalẹ̀ ní mọ́kà ẹ ṣe àkíyèsí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn àyà àánú rẹ̀ ṣókí ṣókí ṣókí ni kì í gùn lápẹjúwe ẹwọ sọ́rọ́tù lábàá ilé ìlú àmà yàtọ̀ta àlùm àyà kan ṣùgbọ́n tó wà lóun màdàníyà ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà rẹ̀ inú àgbọ̀n gàánà ẹjá wo àyà tó mọ̀ dáyà náà odidi péèjì kan ní àyà ọ̀rọ̀ kan sí lára àwọn láti máa ṣe òyìnbó lára ẹ̀ tún ni wípé àwọn tó wà lọ́tọ̀ bá jẹ́ màkíyà ìbánisọ̀rọ̀ bọ́lọ̀ ti máa ń sọ̀rọ̀ ńbẹ̀ òṣùgbò rẹ̀ náà lè style of speech ọlọ́run níbẹ̀ ní máa lágbára torí pé àwọn tí ń bá sọ̀rọ̀ wọn ọ̀fẹ́ gbọ́ wọn ọ̀fẹ́ tẹ̀lé wọn ọ̀fẹ́ ránàbí wọn ọ̀fẹ́ gbọ́rọ̀ ẹ̀nà rẹ̀ báwọn tó jẹ mọ́ ti màdàníyà àwọn tó wà wọ̀ màdàníyà òṣùgbò ìlànà bọ́lọ̀ ti máa ń sọ̀rọ̀ ìmọ̀lẹ̀ àwọn tó wà ọ̀bá jẹ́ màdàníyà sábà sọ̀rọ̀ nípa tàwọn àní ẹgbọ́ náà ń gbọ́ àní ẹgbọ́ náà ń gbọ́ ẹ má ṣe àtakò ọjọ́ àlùkì àmàmà ṣùgbọ́n àwọn tó wà ètò bá jẹ́ ti màdínà àwọn eléyìí máa ń sábà sọ nípa àwọn ìdájọ́ ìdájọ́ ìdájọ́ ogun ìdájọ́ ìrun ìdájọ́ gbàtà àlàyé ń pa rẹ̀ ìmọ̀ sí wẹ́wẹ́ eléyìí jẹ́ díẹ̀ lára àwọn àmì ètò ń ṣe òòyà láàrin àtúwà alìmọ̀kíyà wà nìyà. ọlọ́bẹ̀rẹ̀ súra yìí pẹ̀lú bismillahi rahmani rahim gbogbo súwàrù náà lòkùnrà ní pátá gbogbo ẹ̀rọ bẹ̀rẹ̀ pẹ̀lú bismillahi rahmani rahim àyàfi súra tó sáwọ́bà nìkan ìtọ́fà tó wọ̀n bẹ̀rẹ̀ pẹ̀lú bismillahi rahmani rahim ìgbà táwọn sọ̀hábà ti máa ń dà lórí ìgbà tí ń kó àlùkùránì tí ó kó jọ nígbà yẹn Abubakar nígbà yẹn Rahman tí wọ́n fẹ́ kọ́ wà lójúmọ́ lójúmọ́ látàrí pé ìgbà yẹn ànábì kò sírò kùránì tí wọ́n kó lójijì kò sí báyìí bí kí wọ́n kọ lára ewé lára epo omi kí wọ́n kọ lára ìgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn ìgbà tó wá di pé Abubakar bí orí ìlàáfà tó di àrólé lẹ́yìn ànábì àwọn mùsùlùmí lọ dáró kan ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn kèfèrè tí a ń sájẹ́ ìpínlẹ̀ tí a pa ń bẹ̀ kò rọ́ òun ní gbogbo wọn àwọn tí a gbé kò rà ní ìlú náà rà ní Abubakar mọ́mọ́ wò rẹ̀ lẹ́yìn bá ti máa bá lọ ní kò ní tẹ́tẹ́ ìgbà lọ wípé ìgbà tí wọ́n ń kó kùránì ní ń kó jọ wọ́n wá ń ṣiyèméjì wípé súrátù tàúbà ṣé ọ̀rọ̀ tí ń bọ̀ láti inú súrátù àǹfààd ṣe lọ́nà ọbọ̀ ò sí ìparí tó bá débẹ̀ ni àbí súrátù mùtẹ̀sílà òní súrátù àtàúbà látàrí ìméjì ìlọ́pàá tí wọ́n fi fi ìsìnláyà àti máa ń yàtọ̀ súrà mélòó omi bẹ́nu Al-Qur'an àtọ̀tù wa ń pọ̀ sí. Bismillahir Rahmanir Rahim bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ abẹ́tọ̀tù wa ń pọ̀ sí wọ́n pọ̀ sí òun. Torí pé ìgbàsọ́nà ọba ń sọ nípa ẹni sílọ́ọ̀tì ìdámúlẹ̀ ń sọ nípa ìtàn orí ọjà àti àtẹ̀tẹ̀ náà sílẹ̀ náà ìgbà òbí sílẹ̀ náà wà ìgbà òbí sílẹ̀ náà wà ìgbà òbí sílẹ̀ náà ilẹ̀ Kùránì ṣáfà Kùránì náà ti jẹ́ wà mọ̀lẹ́bí. Súra náà bẹ̀rẹ̀ pẹ̀lú ìpínláyà ọ̀sánmáyà ìṣẹ̀lẹ̀. Àánú náà yẹ tẹ̀sà àdéhùn. Yẹ ni pé kí ni tí a ń tẹ̀ nira wọn léèrè? Àní nábà ilẹ̀ ààrin nípa ìlú ọjọ́ ńlá wọn ní ọjọ́ ìgbéyàwó kìí àná. Alẹ́ di hom bí ẹ̀sẹ̀ lè fún mi èyí tó ti fáwọn kèfèrè wọ́n ń ṣe ìyàtọ̀ ẹ̀mù lé lórí tí yóò kò ní àbí òní kò kò léèṣe kò lékò nígbà tá a bá ti ákú ara wa tó ti jẹrà mọ́lẹ̀ tí egbò wa tó ti gẹ́gbó wọ́n tó wá jẹ́ àdìdé òní rọ́gùn fún lélẹ̀ yìí ọlọ́wọ́ adé kánìkà sí ń bọ̀ wá náà lẹ́yìn náà ń bọ̀ wá náà lẹ́yìn náà kálíbà àmà pé ọlọ́run ọba ọba àṣekè ọ̀la ọba tó ní kápá nìyí láti mọ́kọ́jú àlùkì àmà kọ̀ wáyé ọba tó lágbára ni láti jí òkú dìde kó tún máa jẹ́ aláàyè àwọn aṣẹ́tọ́lọ̀ ń ti wá ṣe ṣe ti síwájú ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ní kà á alàmúnájà alàmúnájà àdá ìbá tẹ́lẹ̀ fún yín ìbá àkókè yìí tó mú ilẹ̀ dúró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bàbá ìlú kẹfì ẹ̀ kọ́lọ̀ ń kó bá nìyẹn bàbá ní yàkóró lọ́wọ́ sàádà múnkìrọ̀n alálùmúṣìlìkì náà ìǹkárọ̀ nígbà ọlọ́wọ́n bọ́ bàbá ìjọra ó ń tọ́ fún wa nínú súrà yìí lẹ́yìn tí ń kọ̀ fáwọn òṣèbọ èyí tata ó lè yin nípa ìbéèrè ìtẹ́ sí ní ìgbéra wọn á ń yá omi kìyàmẹ́sì nípa ọjọ́ ògbéǹde àti kìyàmẹ́sì ìbéèrè yìí yé ti nípa tí ò lé wọn o ṣùgbọ́n nǹkárọ̀ léwò kò rí ha wọ́n fi ń ṣe àtakò pé kò lè wáyé kò lè ṣẹlẹ̀ lọ́dọ̀ ti a sọ pé àmì yàtọ̀ sí àdéhùn àyìnbára ìgbàlódé ẹyin àyìnṣe yìí nípa kéde ẹ̀mí yàtọ̀ sí ìyàtọ̀ ń bẹ láàrin sàálà àti sàálà. sáàlà ẹnìkan ló béèrè sáàlà ló ń bèèrè wọn lò nígbé àníhájì tó ń yẹ tata àdán kí ni tí ń bèèrè wọn léèrè nípa rẹ̀ ní amòrè ìyáàmà nípa àdámà rẹ̀ ọjọ́ òbílẹ ìyáàmà ìdọ́lọ́ wa pè ní àníhábáwò èyí tó ṣe wípé ó bù ááyà àdìmọ́fúnmẹ́rùn ìròyìn tó ṣe pé ó le ó dẹ́rù bani àlùbáhírò tó bù ááyà afáwa kọ̀tádà àti bàbá wa ibnu zayd wọ́n sọ pé àdábàwò làbín àlùbáàrùn báàdà náà wọ́n bàbá wa ọ̀gáàdà bàbá mùjáìdì sọ pé bó wà ní Qur'an ń jẹ́ ń ṣe àríyànjiyàn lè lórí nípa rẹ̀ èyí sàdíǹde o lẹ́yìn ikú o nípa Kùránì ni sọ̀rọ̀ ọlọ́run ni àdéjì ìfi ọ̀rọ̀ ọlọ́run bàbá ìbìnú kẹfẹ́ ẹ̀ wọ́n ní wọ̀lẹ̀ alzheimer àti kí ni tí a gbà lérò pẹ̀lú anìdínára ìdàrà bí i ṣé Kùránì ni àbájínde lẹ́yìn ikú ń tàbá yẹ̀wò tàbí àjò tàbí jọ tàbí wọn sì yá kò áyà bọ́lọ̀ tí ń bá ọ̀rọ̀ bí ṣe ń bá bọ̀ àrígbé àlẹ́ọ̀bẹ̀hárùn àwùwà àrígbé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni ìlọ́kàn jù mẹ́tùnà àjẹ́pẹ́ àlẹ́mìnára ìdàrà bí i àní bá ń fi bá dàrú náà nípa àjíǹde ìyẹn lẹ́yìn ìdìbò. Lèkọ́ lè dá ara, olóòrò náà bá tó sọ pé alẹ́bí òun bí ìmọ̀ fẹ́lẹ̀ òun. Ètí wọ́n ń ṣe ìyapa ẹnu lé lórí. Ìyá ni àníyàtò sí alàtọ̀ lẹ́yìn. Àṣẹ́tùmọ̀ rẹ̀ ni ọ̀rọ̀ àwọn èèyàn nípa sájìǹde ń bẹ lẹ́yìn ikú àbí ọ̀rọ̀ méjì ní ọ̀nà méjì ní á àwọn kan mọ́mì ní àwọn nígbàgbọ́ ọjọ́ gbèdé àlùfíàmà ọjọ́ tí ó fò ní àwọn kan sì fẹ́fẹ́ pé tètè rí ni wọ́n káàbìrò sí àwọn onígbàgbọ́ lórí àlùfíàmà. ọmọkọ́lá tààlà lẹ́yìn náà ọlọ́run tún wá ń sọ̀rọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin wàhádà àti tàwàhádà wàhádà ọ̀ṣàdéhùn wàhádà àdéhùn rẹ ni ṣùgbọ́n tàwàhádà ìlérí ìyà ni ẹ̀yìn ti dé àdéhùn ẹni pé mùtàwàhádà lẹ́yìn tí ń ṣe ìlérí ìyà lè mú kìrìlìkì yàrá fáwọn tó ṣe pé wọ́n ṣe àtakò ọjọ́ ìgbìyà yàrá ọlọ́run kálíbà ìgbìyà mú wàhálà tààdì yìí ń tẹ́lẹ̀ ìdẹ́rù bá ní tó lágbára nílé ìdẹ́rù wàwà àìdù àkí ìlérí ìyà tí a kàmpáná nílé ìdẹ́rù tó mẹ́ṣẹ́ra àtàbára sọ̀rọ̀sọ̀rọ̀ ìbáyìí ìrọ̀tọ̀ ma'ọ́bímá àlùkìámà nìkan nílẹ̀ ń ṣe àtakò nípa rẹ̀ ọba tó lágbára láti ṣe àwọn nǹkan tá a máa kà yìí ọrọ̀ ajíǹde lẹ́yìn ikú bí ń sí ni lọ́dọ̀ ọrú ọlọ́run ọba bẹ́ẹ̀ yẹni pé yorùbá yìí ni kò lọ́ta ọ̀nà òbí náà ó ń ṣe àlàyé ó ń yànnàná nípa agbára rẹ̀ èyí tó tóbi lórí dídá àwọn oríṣiríṣi nǹkan àlùbọ̀rí bá a èyí tó sàjèjì sẹ́dá wọn kò mọ́rọ̀ ní àjíbá àtàwọn àlámàrí léyìí tó ṣe pé ọjà ní lẹ́nu ń pọ̀ gbogbo ẹ̀ àdálàdàlà kò lọ sí ìrìn ọ ń tọ́ka sí agbára ọlọ́run àlá máyàṣá tí ogun tọ́lọ̀ ń bá fẹ́ ṣe lọ́lọ́run lè ṣe kò sí ń tọ́lọ̀ ò lè ṣe àfi tí ọ̀bá wù láti ṣe nǹkan tó wù. pé ó fẹ́ ṣe àkúnlẹ̀ pé ó ń lágbára láti jẹ́ kí àjíǹde ó dé lẹ́yìn ikú yálà àjíǹde ni àbáwọn àlànà rí mi tí làákà ìyẹn sọ pé tó sì lè tẹ̀lẹ̀ tó sì lè wáyé ọlọ́dẹ àtọ̀ pé alàmìlẹ́yìn àdìlẹ̀ àbùdù ní àdá ẹ̀yìn òsìlè ìtaná ẹ̀yìn ṣe ti lẹ̀ kí ìfowópamọ́ ẹ̀yìn òsìlẹ̀ mo ti tẹ́ lọ pẹrẹrẹ àlámù ànípa ní pé ṣé àṣẹ ilẹ̀ nífẹ̀ẹ́ ni àti pé ìtìfáàmù bẹ̀rù kò sí lójú ọ̀nà rẹ̀ náà ni háádán yẹn ni pé mo máa hádà sándélọ́kọ̀dá ilé aṣẹ́nìta afẹ́fẹ́rẹsẹ fáwọn ẹ̀dá zàdúlá afúnrọ ilẹ̀ arọ̀fúnyín ẹ̀fẹ́ gbẹ́kànga ẹ̀mà ẹ̀sìn kabọ́lẹ̀ ẹ̀sìn tuntun tuntun omi ọjáde lára fọ́nà ọ̀gá ọ̀rọ̀ lélẹ̀ ìwà o kọ́ọ̀rọ̀ tán ta sí nàdá ni ó tún wá sí láì tòṣe wípé ọmọ owó dúró tábítà ó fẹsẹ̀ múlẹ̀ wálé bí báàlà àwòsáadá alihakim ńlọlọ́run hakim ni pé alẹ́lẹ̀ ìyẹ́dọ̀ àṣẹyà fi màhálẹ̀ yìí láìpẹ́ yìí ọba tó ti gbé máa ń fi nǹkan táwọn àìsàn bá mú tó ti rẹ́gí ojú táwọn èèyàn ní ìsìn ọlọ́run ti wájú táwọn ẹran ẹgbẹ́ bí ẹgbẹ́ bí lọ́wọ́ ó ní ṣe kúnà ọlọ́run ti ṣe bá. wọ́n ti bá la àwùtáàdá yẹn ni pé jàǹnà àwùtáàdá a ṣe àwọn òkè ní èèkàn fún ilẹ̀ yẹn ni pé kí ìbá ti fọ́nà bá lo òkè múlẹ̀ tó lóde ilé ayé ìgbà tí ó rọgbọ ilẹ̀ ìbá máa sí i ìbá máa nì fọ́ọ̀nù kò ní rọgbọ fún wa láti gbé kò ní rọgbọ fún wa láti rìn méjì ń ta sí pé a ti wá sọ pé a fẹ́ kọjú lè lórí. àrísáàbì yìí ó fi òkèlè èèmú ilẹ̀ èèmú dúró wọ́tà bàtà á èèmú dúró ṣinṣin wàkọ́ rọ̀rọ̀ á èjì ọ̀ráyè fẹsẹ̀ múlẹ̀ àtàkàtà nẹ́sí ó nílẹ̀ ìlú ti fararọ wọ̀lámtàtọ̀ ibi ilé òfin máa jà ràpà ràpà tí ó máa ń gbèsè ní ìtọ́ ìmọ̀ ní àléyá ìyáwọn ìdájú rẹ̀ lórí ẹ̀. Tùmọ̀kọ́lá ta àlà lẹ́yìn lọ́nà wa sọ pé wà kọ́lá fún náírà fún àdùwáyà. Bíbá àdá yín lákọ̀ọ́lábo, ajẹ́kọ̀ọ́kùnrin ó wà nínú yín, obìnrin náà tó ń bẹ nínú yín. يعني ذكرا وأنثى يتنسم كل منهما للآخر àṣeyín lákọ adá ọkùnrin nínú yín afúnfòbìnrin àfisílẹ̀ látàrí kíni yàtàmá táwọn olómìnir mọ́rin àákárí ó lè bà jẹ́ pé ọkùnrin ó máa gbádùn obìnrin obìnrin náà máa gbádùn ọkùnrin láti pàṣẹ bẹ́ẹ̀ yá àtọ́lò tàbí àtọ́lò ẹ́ẹ̀fì lè máa bímọ ọmọkùnrin obìnrin yóò jáde látara yín ìdáríkà pẹ̀lú ọlọ́run ṣe ọkùnrin ó sì ṣe obìnrin ẹ̀ẹ́kọ́kùnrin nìkan lọ́run bá dání ẹ̀dá òkúta lórí rẹ̀ ẹ̀ẹ́kọ́bìnrin nìkan ni ẹ̀dá òkúta lórí rẹ̀ ṣùgbọ́n látàrí tàníyàn tó lù sí wáyé látàrí pé a rí akọ a rí abo a sì ń bára wa láṣepọ̀ ìdínà o tí o ti ń jẹ́ràn ọmọ ènìyàn tí o ti ń sí ní a ti ṣe àlàyé lẹ́yìn nígbà tí wọ́n sọ nípa àǹfààní tí ń bẹ níbi ìgbéyàwó. Bàbá yìí tẹ̀sẹ̀ rẹ̀, wọ́n wá ní ááyà yìí, kàkọ́ ó lè ní bí ọ̀rọ̀ náà bá láàyè mí ní lọ́sọ pé wà nínú ááyá tí ní anúkọ̀dàkọ̀dà fún mi ní àǹfààní fún àtúwájá. Lára àwọn àmì, lára àwọn ohun àríṣàmì ọlọ́run, èyí tẹ́ẹ̀sì mà pé alágbára púpọ̀ ọlọ́run bá jẹ́ o ní pé anáfàdákọ̀ ọ̀gbàgbọ̀n ní amúṣùgbọ́n máa bí wá já ó dá ayé àwọn ìyàwó ọlọ́run látara ní. lè ya kó bilẹ̀ bá jẹ́ pé ẹ̀yin ọkùnrin lẹ́yìn ìgbà tí ẹ bá ẹ lè rí fọkàn balẹ̀ lọ́dọ̀ àwọn ìyàwó wọ́n jẹ́ àlàbẹ́ àánú ìkẹ́ ọlọ́sìtì sáàánú àwọn kan ní ránà wọn ní ọmọ ní ọjà tuntun ní ààyè ìgbésí ẹ̀. wàkọ́lé wùtà àlà ọ̀rọ̀ náà bá tó sọ pé wọ̀jà ń nà náà màkùn tùbáàtà àti oorun tẹ́ ẹ̀ máa ń sùn àti ní tùbáàtà ǹjẹ́ ti máa já hán fòǹde ìgbòkègbodò àádà àádà ilé ayé yẹn ni pé kọ́ta lè harada a ti ń dá yípo mi lílọ bíbọ̀ èdè ń ṣẹlẹ̀ lọ́kàn torí ìkéde yorùbá sílẹ̀ lọ́wọ́ àtù tí kì í rí bá àgbélé àǹkẹ́sọ̀sí àǹkẹ́sọ̀sí àtẹ̀rẹ̀dá yẹn pé kẹ́lẹ́bà nísìnyí fún mi lílọ bíbọ̀ wọ̀sáàyè àti ìlàkàkà tí màá yí ṣe nípa kí láàjẹ kí láàmú sí àrùn ìnáà ìyẹn lọ́sùn wàkọ̀tàkọ́tà mínísítà àbẹ̀lẹ̀ àyà ìṣúra ìṣùnkọ́n àbáwọ̀ àìsàn kẹsì wọn ni àyà ọjọ́ àyà yìí ọ̀rọ̀ ni rẹ̀ ó ti wáyé yìí nínú ìṣúra ìṣùnkọ́n tábà tó nípa Quran ìṣùnkọ́n ìṣẹ̀lẹ̀ kí n bá fẹ́ tó àlùkùrán ọ̀nà mẹ́rin lọ́gbàdúmọ̀ láti tẹ̀síọ̀ tẹ̀síọ̀ ìṣùnkọ́n ìṣùnkọ́n ní pé àyà Kùránì a máa túra mọ̀. Èdè pé áyà kan ti ń bẹ lókè tàbí iná túra àdìká léyìn ọ̀nà tó máa rẹ̀. Ọba ní kùsàkùsà sọ́wọ́ ọ̀tàlẹ̀ òṣèṣe kọ̀ ní áyà míì ètí ó ti àlàyé ìtumọ̀ rẹ̀ ìrànlọ́wọ́ wájú. Èdè pé áyà àmọ̀ sí áyà. Àdíìtì a sì máa jẹ́sẹ̀ sí ọ̀rọ̀ fún ọ̀rọ̀ ọlọ́run látàrí pé òṣìṣẹ́ ọlọ́run bá ti lọ sí láyé ń tipa ní àwà kìí lo ìfẹ́ ní láti fi bọ̀rọ̀ ìfẹ́ ní ìlú ìdàdá mi ànábì ò ní bí nǹkan kan jáde lẹ́nu àkókò ti pé ìdí títà àlọ́jẹ́ ìlàkọ̀ọ́ ànábì tún àyà àkùránì àwọn tẹ̀síìrù rẹ̀ dé tú àdéhìí tó àdéhìí tú ọ̀rọ̀ lọ́nà ọ̀rọ̀ àwọn sàhábà àwọn abitú àlùkùránì bẹ́ẹ̀ náà lọ́wọ́ àwọn sàhábà lónìí أمازلتم الكلام على تهليك وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا bẹ́ẹ̀ la ṣe òru ní lìbáàsì fún yín àti ní aṣọ òmúra fún yín ajẹ́tùmá rẹ̀ wípé ìyẹ́sẹ̀lì náà mú okun tún oró yóò gbogbo ẹ̀dá mọ́lẹ̀ wàtàwá dúdú rẹ̀ àti gbogbo rẹ̀ lálẹ́ bọ́ọ̀nà tó lọ́la yìí ní ìlú wọ́n lẹ́yìn bí ìdàgbà ṣáá mo fi òru mo fi òru lè búra ìdáyà lè ṣáá nígbà tó bá fi òògùn fún rẹ̀ sí gbogbo ayé dáadé. bàbá wa kọ̀ sáádà níbi ọ̀rọ̀ náà bá tó sọ pé wọ̀jà ń lẹ́yìn lẹ́yìn dáadáa àwọn tó sákálẹ̀ ẹni bí a ti òru ní ààyè ibùgbé fún yín ààyè ìfọ̀kànbalẹ̀ ìgbàṣẹ fún yín. wọ̀kọ́lù tààlà wọ̀nyálẹ̀nà àárọ̀ ṣá bẹ́ẹ̀ láti ọ̀sán fún yín ní àsìkò ìwájẹ ìwá nǹkan àgbẹ̀mọ̀lọ́ ìrìnlẹ̀ ayé. ẹ̀yìn anáwó mọ́ṣẹ̀rẹ̀ kan lẹ́yìn ọ̀ á ṣe ọ̀sán ní tó pé ọ̀sán ìmọ́lẹ̀ mọ̀ bí á aṣẹ́ni tí ń ta ìmọ́lẹ̀ lè yàtọ̀ lákàlẹ̀ náà ìnáta ọ̀rọ̀ òṣèlú torí kí ní nàbí o yóò bá ní ọlọ́ ìjọ ọ̀sán náà rẹ̀ lára ìlú ọ̀sán. ọlọ́run ṣe ọ̀sán ó ṣe fún wa látàrí kéde kálíbà láǹfààní láti sá sókè sá sílẹ̀ ọ̀dẹ̀ ágbọ̀n nàìjíríà kálí lọ kálí bọ̀ nípa ń sáàjẹ ìta àti láti bá fún owó yọ sí ìgbẹ́dọ̀ lálàrí kó yọ wàtìyàrọ̀ kálíbà láǹfààní láti ṣe owó lọ́nà tó ṣe bẹ́ẹ̀ wọ̀lẹ́ ìlú láfíríkà àti báwọn nǹkan míì lè tètè pé àti àti òun wàkọ́ yóò sàádà ọ̀rọ̀ náà wà tó sọ pé wà bà lẹ́yìn náà bọ́wọ̀ ọkùnrin láti ṣe dáadáa ọlọ́ni afẹ́ sánà amma siyo domin ya bi samawa ta sama ne ku ta hanya wa ku ta hanya yana bi sama ne da ne amma ọmọdé lókè ọdẹ bí àjà ńlẹ sama méjèèjì ọlọ́ọ̀dà lọ́nà àrà èkìní bí ti ta hanya lábala fífẹ́ rẹ̀ ní àbá ń lọ ní ọmọ òdìgbà pé nígbà kó ti fẹnu sọlẹ̀ níbi kan bàtẹ́bà tó débẹ̀ ẹ̀sùn yóò sílẹ̀ wọ̀ ti ta hanya níbi gíga rẹ̀ náà ìrònú mẹ́mẹ́ sí agbára ọlọ́run látàrí pé ẹ̀wọ̀n ló máa ń láti ìlú ìwà yìí ọba bẹ́ẹ̀ ti di ọ̀sẹ̀ àmì ìsìn ó ní òkú èsì ògbókúrò tó ń ta ìlú ní ọ̀sẹ̀ náà ẹ̀mẹ́yẹ àwọn adéhùn ló ti sọ̀kọ̀ ṣùgbọ́n sánà kò sí òkú kò sí bíìmù kò sí jálulẹ̀ kò sí yíjẹ ọ̀ ń tọ́ka sí agbára ọlọ́run èyí tó wáyà nìyí wà ìkàníà wà ìtìkọ́níà àdúgbọ́nà bó ṣe ta lọ́nà àrà lẹ́yìn tó ti pé kò ní jẹ́ wọ́tàdà júníà àdúgbọ́nà bó ṣe kó ọ̀ṣọ́ ọ̀dà gbogbo ìtànà pé ìtàwá kiri ìtàwá tètè pẹ̀lú àwọn ìràwọ̀ èyí tó ti pé ìmọ̀ dúró ti gidi ní lójú kan wọ́tàyàrọ̀ àtàwọn ìràwọ̀ tó ti pé òun ìdúró sójú kan ìmọ̀ rí ولهذا قال تعالى بدين فلم تستطيع وجعلنا سراجا يعني وهاجا يعني فجعلنا سراجا أشيروني وهاجا يتيوم ما شان من يقضي طبعا كثير مني سراجا يعني الشمس المنيرة يعني كنت من بعد يتعلم سراجا في عندهم أني أورم èyí ń tan ìmọ́lẹ̀ àlájẹ ní ẹ̀rẹ̀ ààlà ní tí gbogbo àgbàńlá yìí pátápátá èyí tó ṣe wípé yàtàwájú lọ́wọ́ à ìmọ́lẹ̀ rẹ̀ àtàmọ̀ràn àtàmọ̀ràn ìhálẹ̀ àbùkù lè fún gbogbo ẹ̀rẹ̀ tí ilẹ̀ lókè pátápátá. وقوله تعالى وأنزلنا من المعصرات ماء ثجاجا ọlọ́ni à ń sọ kalẹ̀ من المعصرات láti bí àwọn ẹ̀ṣújò tàbí láti bí àwọn atẹ́gùn níbàmú sí ìyapa inú àwọn àpò nítẹ̀sí lórí èròǹgbà ọlọ́run pẹ̀lú ìmọ̀sọ̀rọ̀ wà ń lọ́nà nílẹ̀ ìmọ̀sọ̀rọ̀ à ń tọ̀ kalẹ̀ láti bí àwọn ẹ̀ṣújò máa ń omi kan ìyẹn òjò sàjáyá lè tún dàgbà gbà. قال العوثي عن ابن عباس رضي الله عن المعصرات على سيئتو من المعصرات ولم يكن آية من يأتيب الجيو ابن أبي حاتم ابن الزخي أدبنا بسرعين في وصاقة تنجل قال عن ابن عبدالك وأنزل من المعصرات قال أبي ياسو لا تجيب وقال الفراء ما فاوى الفراء àfọ́nù ló gbà nínú àfọ́nù lẹ̀ sí òkè nínú àwọn sọ pé àwọn sọ pé àlùmọ̀sánà ìbílẹ̀ bí àtàhà wọn ní àwọn ẹ̀ṣújù ní alẹ́ ti tàtàhà làwọn ènìyàn sọ́ọ̀nù wọ̀yà ń tún sí báàlì èyí tó ti ìmọ̀ràn àtùmọ̀ fíràn arábìnrin kan èyí tó lóyún ìdáàdàdà ìyẹn pé máa ń dèrò lára àwọn ọkọ̀ tí háìdọ̀ ti jẹ́ mi ó kọ mẹ́jọ làwọn àfáà fún háìdọ̀ yàtọ̀ sí háìdọ̀ sí àlọ́lẹ́ lára ìlú dọ̀há lọ́wọ́ lára ìlú mọ́tò àìsọ̀ lára ìlú wa. afáà wa sọ pé àwọn lábàá máa sọ pé ìmọ̀ràn àtùmọ̀ fíràn àní sọ pé máa ń tẹ̀rọ̀ sí orípọ̀kùnrin ti nǹkan oṣù ìmọ̀ra àtún há ìlú láàrù àní sọ pé ìmọ̀ra àtún há ìlọ orípọ̀kùnrin ti nǹkan oṣù ìmọ̀ra àtún há nílùú láàrù àní sọ pé ìmọ̀ra àtún há nílà lórí nǹkan ní máa lóyún ọkùnrin lóyún ìyẹn pé máa ń tẹ̀rọ̀ níbí bàbá wa àlùbárà wọn ni ìmọ̀ra àtún máa ń fi ọmọ mi báwọn ìdáàdà náà háìtù nígbà tó bá di pé àyẹ̀wò àtẹ̀ṣe nǹkan oṣù rẹ̀ tó bá di wọ́n bá fún náà wọ̀nà ń tẹ̀lé ní ìṣúná tí ò kí ṣe nǹkan rẹ̀. wàá ní hasan wà kọ́tà àdá nílẹ̀ mọ̀ọ́sẹ̀rọ̀ ìyá ní sàmà wá ọ̀rọ̀ kẹta nù. yẹ̀rì pé à ń sọ̀ kalẹ̀ láti sánmà omi èyí ń dàbí wàá àdá ọdún gẹ̀rẹ́ bàbá ìmọ̀ tẹ̀sí ọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá kọ̀tà àdá yìí ọ̀rọ̀ ilé ìtajà ìdí ọ̀wọ̀ ṣùgbọ́n tá a bá ní ààyè orí àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta wo èyí tó gbajúgbajà jùlọ ni pé alẹ́mì ọ̀rẹ́dì máa sọ̀rọ̀ àṣà ìdí àgbà lórúkọ ni mo sọ̀rọ̀ ẹ̀sùn lórí rẹ̀ wọ́n lọ sọ láti ní pé ènìyàn náà yóò sọ̀rọ̀ ìyá lẹ́gbẹ̀ẹ́ lọ́nà ìjọba tó ti pé ìmọ̀ ń fi atẹ́gùn ìmọ̀ ń ra atẹ́gùn síwájú pàtó dérò sàhábà atẹ́gùn ní oní alápá látara ẹ̀sùn yóò ọ̀yà tó lò ìsàmì oníwà àtẹ yóò fọn ká sísàmì èyí fẹ̀ ìjà bọ́lọ̀ nígbà tó fẹ́. wẹ̀yìn àlọ́ òfin bàbá ti dábàá lò ààrẹ. wàkọ́ọ̀dù jẹ́lẹ̀ wàhálà ní à ń tàyájá bàbá kọ̀tàdà àti ìjà ìdàgbàsọ̀fà ọ̀rẹ́ yìí lọ́tọ̀ àná wọ́n ní tàyájá ní pé òun kọ́ bá omi tí ń dàgbà dáa. wàkọ́ọ̀lẹ̀ àbáwa àtàwọn ìyẹn kò sí àmì táwọn ní wọ́n ní tuma máa ń tàjà jáde pé máa àmì wọn tàjà jẹ́ òbí tí ń tẹ̀lera wọn tí ń tẹ̀lera wọn. àbá ẹni ọ̀sẹ̀ ẹni ọ̀sẹ̀ yìí àwọn sọ pé máa ń tẹ̀lera wọn lòun lọ́pọ̀ ẹ̀. ẹ̀gbọ́n àtàwọn àwọn kóló ń sàlẹ̀ àtẹ̀lẹ́ ṣùgbọ́n àwọn ìtumọ̀ rẹ̀ ó tún máa ra àwọn àkókò rẹ̀. wà mí ni ọ̀pọ̀ ọ̀dọ̀ èyí tó lọ rí jùlọ ájìkú náà ṣe ọdún àgbẹ̀ ájìkú wà ájìkú ìyá ní tọ́ka ìlú oní ájìkú yìí ti pé ìyẹn ta ẹ̀jẹ̀ ìgbàkúnmí àbí màálù àbí àwọn ìkànnà àgbáyé wọn kàn án ìyẹn ta ìlẹ̀. لنخرج به حبا ولبابا وجنات أنفافا. إلي يوم الزيدان ìbéèrè tó ṣe é ti kọ́ tawọ́ ta tẹ̀lé èyí ti rí fọ́nà mi ti ń rọ omi tí ti ń rọ òjò láti tán mi ìdáhùn ara ti lè náà fi dà sí mi afẹ́ ti mú jáde ádá àwọn ohun ọ̀gbìn oníkóró mọ̀nàbáadá àti rómù pọ̀jà náà àgbàbá bákan náà àwọn ọgbà àwọn oko léyìí tó kù fún àwọn èso ìtẹ̀ àwọn nǹkan oko ìfẹ́ bá mi bẹ̀. àbáyé tó ń tẹ̀sí sọ pé lè ná ọ̀pọ̀lọpọ̀ jáde yá àgbà náà ká lè bá àrùn jáde pẹ̀lú omi tó pọ̀ ní àtúnyíbà náà sí àlùdáàrọ́ta omi tó ti pé ọ̀dà ọ̀dà ń bà ní ó kún fún ìbùkún fílà fẹ́ dúró jáde ṣáàbán yẹn bí ìdábà àwọn nǹkan oníkóró èyí tó ti pé ó ṣe é ṣe pamọ́ fáwọn èèyàn láti máa jẹ lọ́sọ̀rọ̀ wájú wọlé àmì àmì àti káwọn ọ̀nà wọ̀nà dáadáa àti àwọn arúgbì ẹyẹ fúnlẹ̀ ọ̀rọ̀ àrùn èyí tó ti wípé yóò jẹ́ aláwọ̀ kókò yóò kálò òtúbá yóò ṣe é jẹ ní tútù tí ò tiẹ̀ sí ìgbẹ́ wọ̀dà náà ti ayé bàtà sẹ́yìn àwọn ọgbà wà àdá ikọ̀ àtàwọn jáde ní ìtàmàrà ọ̀sìn mọ́tàlá rí tó kún fún àwọn èso lónìí rẹ̀ náà wọ àlùwáàlì mọ̀tẹ́lẹ̀fà tó ti pé àwọ̀ ọmọ ọ̀yàtọ̀ síra wọn wọ̀tún ọmọ àwọn ìtọ́wò wọn òun náà tún yàtọ̀ ọ̀rọ̀ wá ètò ìtàfà wíta níbi àwọn òórùn wọn tẹ́ ń mú jáde náà nígbà kan náà wọ́n ìkálẹ̀ dáadáa kàbí mú kàbí wá ẹ̀dá ó jẹ́ pé nínú ọgbà sátótó ìta àgbẹ̀ àyàmájú ńlá gbẹ̀wé lúsí ńlá gbẹ̀ máńgò ńlá gbẹ̀ lẹ́fẹ̀ẹ́ ńlá gbẹ̀ òjò kan tọrọ tí ìbẹ́pẹ́ ti jẹ́ ìbẹ́pẹ́ iná lọ́rọ̀ tí mángòrò ti jẹ́ mángòrò iná lọ́rọ̀ ẹ̀jẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ iná lọ́rọ̀ tí àgbàdo ti jẹ́ àgbàdo nínú ọgbà náà eléyìí náà ti ń tọ́ka sí agbára ọlọ́run lẹ́yìn ìṣètò ogun ayà. Abáyé náà bá àtọ́nà ìṣọ́kọ́ wa jẹun wọ́n ní wọ́n jẹ́ nẹ́ẹ̀sìn àlùfáàfà ayé mùsùlùmíà àtàwọn ọgbà títí tí wọ́n kó jọ. wọ́n ní o wà á àbí kakọ́lù ìtààlà wọ́n ní àyà yìí bí ọ̀rọ̀ náà wà láàyè nìyí nínú túrọ́tù àbáhàn ọlọ́ni wà sí arúgbó nínú ilẹ̀ pítọ̀ ní àwọn abala lóríṣiríṣi abala abala okun bẹ̀rẹ̀ mọ́tàjà òyọ̀rọ̀ léyìí wípé wọ́n jọ ń bẹ̀lẹ́bẹ̀ wọ̀jẹ̀dínà àtàwọn ọgbà ètò kọ́kọ́ àmì àwọn ìlú ọ̀pọ̀lọ́ èso ìnàbí wọ̀zárírin àtàwọn rúbìn wọ̀nyàfẹ́ àti ètò ẹgbẹ́ ìgbàdídàn ìlúwàánì wọ̀lẹ́ ìlúwàánì àwọn tí a jọra wọn àti tí ò wọn gbogbo ẹ̀ pátá yóò sọ̀rọ̀ ìnáyìnbó àgbègbè omi kàtútù òjò kan tọrọ iná mùsùlùmí ẹni àbò iná àlọ́rọ̀ nígbà tí wọ́n fi jẹ́ gàdúrú tàbí má fi jáde lọ́rọ́ fi yọ̀rọ̀ ní mángòrò ti jẹ́ mángòrò ètò ti jẹ́ ìṣúlẹ̀. yóò sọ bí máa ń wá èdè òjò ọkọ̀ náà lọ́rọ̀ tó gbogbo lọ wàtàfà fúnra bá àdúrà àdàbáadé tí apá kan nù ń wá lọ́lá ju apá kan lọ èrè ó kó ní ìdílé ààrẹ. Ah ìmọ̀ ìdájíkà ẹ ń bá wọn sílé yìí níbi tọ́lọ̀ ọba tó ṣe yìí láti di òkè kan ojú ẹjọ́ kan tuntun nínú ọgbà kan tuntun táwọn nǹkan oríṣiríṣi títí ìjáde nílẹ̀ àyà àwọn àrùjàn ó kúnlẹ̀ ìkọ́nù ìlú fáwọn ìjọ ìjọba ń ṣe àádáyé. الله الرحمن الرحيم إن يوم الفصل كان ميقاتا يوم ينفق في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت زادتهم صعدا مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا 是呃，有那个他那个有个局长那个，有那个，那个是啥？我们那个我把小米他放进去，那个是那个，是过来咱们自己家的，我家里那个，我就那个人，他放在那里头，你把这，我做那家的，我做那里。 ṣùgbọ́n ọjọ́ wo ní ọ̀sẹ̀ ọjọ́ wo oṣù wo ọ̀sẹ̀ wo ọjọ́ wo kò sẹ́yìn ọjọ́ lára àwọn àmì tó ń sàmì lára àwọn àpẹẹrẹ tó ń sàmì pé àlèkè àmọ̀ ẹ̀dá ẹ̀fọ́ ó lè padà àlejò ṣíṣá àlejò láti rẹ̀ òun ti bẹ́ẹ̀ náà òun náà ò ní ìgbà òun ní ọkùnrin rẹ̀ àlejò ọ̀bà sínú àti ìgbà òun àlejò náà mọ̀ mọ́lákò ìdòrè òun náà mọ̀ torí nígbà tí ń bẹ̀rẹ̀ lọ́wọ́ àlejò pé níjò làyé náà níjò làyé kí á máa wọ́n ti owó nígbàdí tó sọ fún pé mẹ́lìkà òòrùn kàná ìyá àdáhùn nínú ọ̀gá ilé ìtumọ̀ rẹ̀ ní pé nítorí òbèrè lọ́wọ́ ní fọ́ọ̀ láti èmi náà ẹni náà gbé ìròyìn kan lọ́wọ́ rẹ̀ òní máa pa rẹ̀ bíi

ఎందుకే అవుతూ వచ్చి మ్యామ్ రజపుళ్ళు ఓడించి అవుతూ వచ్చి మళ్ళీ ఈ బస్సు ఈ బస్సులోనూ మాకు ఈ బాబో తొక్క అయ్యి అయ్యి ఒక పాడే అక్కడ gbogbo ẹ̀yà tó lọ ń lẹ pátá ní máa ń páyà ọjọ́ ọdún náà ìdùnnà pàtàkì afẹ́yìn abalẹ̀ lóde kan ìmọ̀ kìí kálárì kan lọ́jọ́ ọdún náà. ẹ̀jọ́ náà wá pẹ̀lú pàṣẹ ọjọ́ àlòkè àmọ́ ọjọ́ kálásì kò ní ẹ̀rẹ̀ ní òṣìwájú kálùkì àmọ́ òfófó ẹ̀rẹ̀ yìí ìtẹ̀rọ̀ fílò òdìyẹ ọ̀fà ó ti gbé sẹ́nu báyìí ó ń retí kí wọ́n bàbá láti ẹ̀kọ́ kan. Àyẹ̀bí ni ìgbádùn òkèlè ní kí máa ń bá lẹ́yìn tó lójú wọn láàpù èyí tí ọmọ àbẹ̀lẹ̀ ìbádùn ìyá màá tó ó ti lè dẹnu báyìí. Ó ń retí kọ́nà ọ̀dọ̀ tó yá fún olùmọ̀ọ́sàmù. Ìdí pé túrò ìyẹn ìgbó ṣùgbọ́n báwo ni ìgbó yẹn ṣe rí àbùkátà láti Ìyá ni wípé àgbà kò sóòrò ní kí ni káìpéyà rẹ̀ àwọn ìgbà lẹ́yìn fásitì gbogbo ẹ̀dá tí ń lẹ́nu ìsàárè ìpàdá lábẹ́ ìlú sájáde ẹgbẹ́ ìlú wọn kan àwọn kan lẹ̀ mẹ́ta kèrè àkọ́kọ́ àwọn tí wọ́n fi lẹ̀ mẹ́ta wọ́n gbogbo ẹ̀dá tó bá bọ̀ wọ́n kọ́ dá fún yán wọ́n sì máa lè kèrè ẹlẹ́ẹ̀kejì gbogbo tí bá ń tẹ̀lé sí òkú ìfọ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ pátápátá ní èrè ẹlẹ́ẹ̀kẹta ó ní gbogbo ẹ̀dá tó ti kú pátápátá òyìnbó kejì dìde. lálàfo èrè ẹlẹ́ẹ̀kejì sí kẹta lórí àwọn sábà tó ní mẹ́ta gbogbo àwọn òkú tí wọ́n ń fi àjẹ́ lu sàárè wọ́n mọ̀wọ́ ìrẹ̀lẹ̀ ohun ìlú sí àjẹ́ wọn. ẹni tí ó sùn ó sùn nígbà máa wá fẹ́ lẹ́ẹ̀kẹta làwọn kèfèrè wà lọ yà á wà ìlànà máa ń gbà á tẹ̀lé هذا وعلى الرحمن أي أمنا أو أمنا أو من بعثنا من مرقدنا هذا من مرقدنا هل تجي على المساعدة يقولون تجي على الخيار ملك ما تعمل به هذا وعلى الرحمن أنهم ترمتم مرقعين مرقعين به الجامعة تنيركم ìgbéyàwó ọ̀gá yìí. Ìlẹ́yìn tó náà bá sọ nípa tọ́jú àyẹ̀yẹ̀ fún àti mú oúnjẹ sílẹ̀ kan gánà láyàwó àti báwọn ẹ̀dá ni wọ́n ṣe máa tú jáde báwọn òkè ńláńláńlá yóò di ti pẹ̀tẹ́lẹ̀ tí ó di irin fún lásán lẹ́yìn tí lẹ́yìn bá tẹ̀lé tán ọlọ́run wá sọ nípa pé iná dé àná náà ọ̀rọ̀ ẹgbẹ́ òun rẹ̀ sí àwọn ẹ̀dá tó náà ló fi ilẹ̀ o àwọn ẹ̀dá wo ni ètò ọ̀gbìn àgbà àwọn kèkèrè yan Allah yan tsibirin har farin idan majen a ìṣẹ́ntì lọ. Ìdàgbé tí wọ́n fi ọ̀la ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ tí ò tó fi wọ́n rò lẹ́ o. Nínú náà, láyà lọ fún ìdí àbá ẹ̀gbọ́n aṣọ ọ̀la ètò tuntun ní wọ́n lè rí inú rẹ̀. Nǹkan lẹ́nu kẹta kò ní sí nínú. Àlejò jẹ́ àmà pé ọ̀rọ̀ ètùtù ètí ń bá fún lára àwọn ọmọ náà ní wọ́n fi máa mú ẹnu náà àkàlàjẹ wọ́n fi máa mú ní gbóná wọ́n fi máa mú ní ọlọ́wọ́ fi yóò dẹ òun fẹ́ tí wọ́n débi pé gbogbo tí wọ́n ti ń yọ àná ní wọ́n fi máa mú ọlọ́dún fi ìlà nínú wọn dọ̀tà ọ̀ òní gbóná wọ́n bọ̀ ní bọ̀dá àpò ní wọ́n fi ẹ̀sán eléyìí tó ṣe déédéé sí iṣẹ́ ẹ̀kú ìtàwọn náà ṣe. Èyí tó bàjẹ́ mi láyé ìdáhùn ká ní láyé ọjọ́ náà ti ká àwọn ní ọ̀la fún ìṣàlẹ̀ ilé pé ọjọ́ ọ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ tó dé. Ọ̀gáta ló ní àwòrán àti náà ti di àgbà. Àwọn ayé àgbọ̀ àmì ọ̀rọ̀ ọlọ́run ló bí mi pè ní ìbájọ́ ìjọba ìjọba yóò kú ọyẹ máa kọ́yà náà máa tọ́ wo ọ̀lànà ìdí ìrìnà ọ̀nàrà àní ilé ilé ìgbàta fún lórí ayé ọ̀yà. Bàbá ìlú kẹ̀kẹ́ ìrọ̀lọ́ tó bá nìké lọ. Wọ́n ni yóò fi ọlọ́wọ́ kan àdá àyẹ̀wò ìfọ́sílẹ̀ ọwọ́ yóò fi ìyá. Ọlọ́run bá fún wa ní ẹ̀rọ nípa ọjọ́ ìdájọ́ ọjọ́ ìṣòro fúnyà láàárín ìdá ọ̀wọ̀ yẹ́wò ti yá àná yìí náà lọ́jọ́ àdìsí àná látàrí pé ìnáwó ọjọ́ náà ọ̀pẹ̀ ẹ̀ pọ̀ ọlọ́run fún anáwó pé anáwó mo wá pọ̀ tó ń ọjọ́ tó lọ́jọ́ ni o ọjọ́ tó lásìkò ni o ìyáàjálè màá dúró ní ó ti ní iye ìgbà ìtọ́nà ti sùn káàrẹ̀ àsìkò tó lọ́n dá yìí láàyè ìzáàdà àlẹ́yìn ọ̀fẹ́ ní àtàkùn lè dé fún ọ̀láyé pọ́ọ̀tù nílé o ọ̀tẹ́ ń dúró èdè ìjọba fún bẹ́ẹ̀ wọ̀lá ayé ọlámú wa tòrò jíjọ làlùkì àmà owó tòrò alàtàn yìí sí ọjọ́ báyìí oṣù báyìí iye aago báyìí ọ̀sẹ́ni kankan tọ́gbọ̀n ìgbọ̀gbọ̀n náà má ń lọ ìjálè àfọlọ́wọ́n ọba nìkan ọba alágbára ọba tó tóbi ọ̀gbọ̀n àtàlẹ́ máa máa lára káàkiri ìjọ máa ń yà nígbà ìtàlẹ́ máa lò ṣùgbọ́n dàtí kò ká ní sáàbì ṣùgbọ́n rẹ̀ káàkiri ìtàkùn ìdá. yẹ̀wò yóò ń papọ̀ fìdí ó rọ̀ pàtàkì tó nà lájà ọjọ́ tí ọlọ́run bọ̀ fàyè sí lọ́wọ́ sí ìdádọ́jọ́ yá bẹ̀rẹ̀ tó o ti ní lọ́wọ́ láti jọ yìí ọ̀yà máa ń bí bá ti fa bẹ̀rẹ̀ ọ̀dà tó nà àtúwájà ń lẹ́ẹ̀mọ́ síjáde lẹ́ẹ̀mọ́ nítorí jọ jẹ̀mọ̀ áàtì ìjọba. Kọ́lá Mujahid, apá Mujahid tó dé ní Júmọ̀ lọ ní Júmọ̀ lọ, ìyẹn ní kí ní jọ jọ ìjọba tó ti jà lórí ìjọ àwọn alálàájì. Kọ́lá Ibn Jarir, yáàni láti kún ọmọ ìmọ̀ òkúrì ha. Apá wa Ibn Jarir ní àtọ́lárí, apá àgbà ọ̀hún Bàbá ní pàtàkì náà àkùwájá. yẹn pé ìjọ kọ̀ọ̀kan yóò máa bọ̀ ìjọ musa ìjọ ayinza ìjọ nígbà mọ̀hánà tó ń bọ̀ ọ̀rọ̀ ìwọ̀sọ̀tà tá a bá ń bọ̀ máa bọ̀ sí níyà tuntun iṣẹ́ ọlọ́run tọ́lọ̀ ní ìlú. àkọ́wé ìkànnà yóò rọ̀ náà bá láyé ìgbésọ̀ sẹ́yìn يوم ندعو كل أناس بإيمانهم إيه أنا تجاري اليوم وجدع ما في عمل القرآن في إيمان وقال البخاري iná buhari àwọn sọ pé yẹ́wò ní ìfọ́kùnrin sọ bàtà tó nà àgbáyá wọ́n mú àdé ìwọ́ wọ́n ní àdáda nà bùnú àrùn ẹni nà àmì ìlú kẹfẹ́ nípa ìlú kan قال رسول الله صلى الله عليه وسلم ما بين النصرتين الأربعين láàrin ìfìrí alákọ̀ọ́kọ́ àti ìfìrí ẹlẹ́ẹ̀kejì àrùn àrùn ogójì nífẹ̀ẹ́ láàrin àwọn ìwọ̀n abílẹ̀rẹ̀ wípé àgbà àwọn ẹ̀yà ọmọ sógójì ọjọ́ ni ọ̀la abẹ́yìn onímọ̀kọ̀ ilé tó kú bẹ́ẹ̀ ni. ọ̀la àgbà àwọn ṣàrọ̀ àgógójì oṣù ni ọ̀la abẹ́yìn onímọ̀kọ̀ ilé rí ọ̀la àgbà àwọn ẹ̀yà sógójì ọjọ́ ni ọ̀la abẹ́yìn. ثم ينزل الله من السماء ماء lẹ́yìn tètè rí aláwọ̀ kan tó bá túnú nípa ti pa àtẹ̀tẹ̀ ìsìnkú tó bá ti pátá. ọlọ́run wà níjọ́lá yóò wá rán òjò kan kalẹ̀ láti sánà. ìdúpẹ́lẹ́ ìgbà tó bá wà níjọ́lá ọ̀pọ̀ tán tí ó bẹ̀rẹ̀ láti tún sáyé wọn. ọlọ́run wà á pàṣẹ tó ní ọ̀pọ̀. bójú ń bá ti àárọ̀ àyà ń bó tí ó nà tàbí ẹni yá ń bó ti ìgbà kúlò gbogbo àánú áwù jáde láti ilé òjò. وجو به مني يخرج إبلاء من الجنة ليس من الإنسان شيء إلا يبلى gbogbo oríṣiríṣi ara yìí pátá látòkè sí ìdílẹ̀ kò sí èsì òní jẹ mọ́lẹ̀ kò sí ìdílẹ̀ òní ìlà ni ìlà àbùmán àyàfi eégún kan ìlà àbùmán wàhídán àfi eégún oró kan wọ́n wà á dìbò dáná òun náà ní pálákọ̀ọ́. ní ewu ọ̀páyẹ̀yìn olùjọ ọ̀rọ̀ sí ibà tí ń rọ̀ sí àwọn ẹ̀dẹ́ èèyàn àmọ́ wá jáde láti wà nínú ìrọ̀ ọ̀rọ̀ àgbèjọ wọn ti yára ibẹ̀ náà bó ti di ẹ̀dá múra múra lọ́jọ́ ìjà wọ́n fún ìhà ti sàn náà kò kàkà àmìlá bá yẹni pé wọ́n ó ti sámà ilẹ̀ fún sámà wọ́n ó ti ilẹ̀ báyà lọ́jọ́ sáwọ́ yìí kàkà àmìlá àbúwábá àìsòròkọ yóò wá di ojú ọ̀nà wọ̀nàtàlíkà nìjẹ̀lẹ̀dú nìkàlíkà yóò wá di àwọn ojú ọ̀nà táwọn mọ̀lẹ́kà tí wọ́n máa sọ láti lè ra ìkàlẹ̀ wá lórí rẹ̀. wọ́tò jíra tàbí bá lè kàkà ní ìlọ́ba lọ́jà lùkìyàmà gbogbo àwọn òkè ńláńláńláńlá tí wọ́n lórí àtàwọn ẹtúlé àtàwọn òkè tí ò tó nǹkan gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ti mú wọn. wọ́n mọ̀ ní pé wọ́n ti fún irú òkè ìdáná tí ò ní dókè náà eruku lásán lásán àárín. Ọ̀kánà tààrọ̀ ọba ní àdájá ń pè náà. Àkọ́lé ìtàhàlà wà tààrọ̀ ìdí bá aláta sábò àjá nígbàtà wàyí àtàlúrù ọ̀sà lọ́jọ́ àlùkìyàmà ọ̀ra wọn òkè ó rò pé dá nídà ọ̀gọ́rọ̀ tó dúró ní wàyí àtàlúrù ọ̀sà àjá nígbàtà díẹ̀ tí yóò ní ìmọ̀ ìjọ ìjọba وقوله تعالى وتقول الجبال عين الزفوف فجعل الجبل أمر لا لا لا يدعي أمور ìdíyànfà ẹnu ìlànà wọ̀kọ́lá àrùn ọlọ́run wa sọ wípé bàbá lẹ́sà ọba lọ́dà ẹ̀jẹ̀ ni à ń pè náà à ń pè náà ní àwa ń lọ èyàn máa wo bí omi bí omi bí omi lọ́ọ̀kan ìmọ̀ bí ẹ̀ bá ti ń mọ̀ ní oṣù náà bá ní ìṣòro ní bá mi sọ́dọ̀ ẹ̀rọ ìyẹn ni pé sàrọ̀ ọba yọ̀kọ́ ìjọba ìlànà náà béèrè ẹni pé tí bá ń wò ó yóò máa dàbí pé a nà á ṣe wọn bí ìgbà kókè kan ní ọ̀lẹ́ ìtẹ̀sí ìṣẹ́yìn èyí ti di ìjọba náà. wọ́n bá dẹ̀ ha Fọláyìn wọ̀n àtà ààrin jíjẹ́ òkè máa, orípa pé òkè ń bẹ láàrin ìròyìn sí máa. Kàmàkọ́lá tààlà, bọ́lá ìjọlá yìí pé lọ́rẹ́ àwọn ìlàkà ní ìlú láàrin. Wọ́n lọ àdé ìlú ọ̀rọ̀ nípa àwọn òkè lókè ó dúró láti ìyàmú omi tó bàtó ọtí wọn dáhùn lóhùn ìyẹn tó sì ọlọ́run bá mi yóò dánù ní ti tó kù dánù ọ̀yà dánù lápá á ń tọ́ látàrọ́ pé á ń wà dánù lá á ń bá ìdíkọ́lọ́run bá yóò wà á tẹ̀ ní tó ti wípé yóò kàn wà tí ò ní sí nǹkan kan láwọn àwọn ohun tí òkè wà mọ́. ọ̀pọ̀lọpọ̀ kan àlà wọ̀nyẹ́ òun ìṣẹ́lẹ̀ ìṣúná ọdún táwọn àwọn òkè táwọn ọ̀tá gbogbo ilẹ̀ wà sí àtọ́ ọmọ àwọn bí ìdí lọ́yọ̀ọ́ tí ò lè rí ìkẹ̀kẹ́ lórí ètò ìjìnlẹ̀ lórí ọ̀pọ̀ lè rà á lọ ènìyàn dáhùn ọ̀dà ọ̀dà ìjìyà máa ń dá àná káàní ìrẹsọ́dá yìí ní ọ̀rọ̀ sọ́dà máa dà ìta àti paríṣe lẹ́nu ìta àti ṣe lọ́jọ́ lẹ́nu ìta tọ́jú kalẹ̀ níbi sọ̀rọ̀ yìí báwọn tó ń pé wọ́n tayọ àná wọn àwọn làwọn tí wọ́n tayọ àná الإمام الذي أمسي التقليد من الصرف من الفطر أمسي أن يقع أمسي كما يمكن لتوجين مهابة مهابة أيمن بأن إذ شرط يوم مزيكم ومن قال هو مسيرا إذ شرط إذ ìlú sọ̀kalẹ̀ sí ibùgbé àwọn kèfèrí ìmọ̀nà dáa lórí ìlú rẹ̀. وقال الحسن وقال قول النجاح سعد قال يعني إنه لا يدخل أحد الجنة حتى يختار حتى يجتاز النار فبوى الحسن البصري أثر قتادة لما لم يستطيع أن يجعل مكانه في dájájú náà jẹ́ àjánà nígbà tí ṣe lọ́jọ́ ọ̀lẹ́ ìjírọ̀ rẹ̀ kí àwọn òṣèlú nínú àwọn ọmọ tó ti máa lẹ̀ wípé láyé dọ́kùnrin àádọ́nà lè jáde ẹnì kan ò ní wọ àjẹ́nà àtàyè ìtàlà lè náà títí òṣèré ìrìn náà kọjá. Fàyínká náà máa ìyàwó aráàlú nìjà tó bá ní tóbi kọjá yọ̀ọ́ làkó ìdínáwó wà ilá tí ọ̀gá wa níṣẹ́ rí àtẹ̀dùnkọ́ dáa tí ó ń fi rẹ̀ kọjá oṣù tó bí ta tí ó ṣe ń múlẹ̀. Bàbá wa kò sí àná sáwọn wọn ní àlẹ́ ìlà àtàlá ìṣẹ̀lẹ̀ wọn ní afárá mẹ́ta òun lọ lórí. Wọ́kọ́lù tààdà láàbí bí na bí a àwọn ọba ẹni tí wọ́n lọ ọ̀pọ̀lọpọ̀ ọdún àìmáyé nínú náà. Jadi kita ni beda punya akola jauh satu, wajah pun jauh punya. Jauh satu ni akol, asyikukan, ingatkan, asyikukan, itu juga. Waktu dia pun itu ini dari. Orang ni lu push milu, mana sini ni tu kubatan. Ama apa tu? Apa yang menjadi? Amat kalau kalau ada sini, anak ramai, ada cuci, ada قال علي بن ابي طالب مثلها ما تنزل الحكم في كتاب الله المنزل قال نزل ثمانين سنه àwọn kan ní ọgọ́rùn lọ́dún ní ìlú jẹ́bẹ̀. àwọn kan sọ pé ibùdó ajára ṣe ara olùṣe àdìsára tó lè yọ ọmọ máa ẹ̀yẹ ọmọ tó lè yọ ọmọ àdìsára náà. àwọn ọ̀rọ̀ oríṣiríṣi náà sàmù wá

Aago mélòó ni káwọn àgbẹ̀ rẹ̀ yá sí ọ̀pọ̀? Aago mélòó ni káwọn àgbẹ̀ rẹ̀ yá sí ọ̀pọ̀? Mẹ́ta ti wà wọ́n ṣe, mẹ́ta ti wà òkè, àwọn dà lọ ìgbẹ́, ká tó dé, ká á kí ìmùsẹ́, ká